èyí ṣe pé ọkùnrin yìí lọ́ọ́ bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ pé kọ́mọ fífi la dádì nu ẹrù òun. wọ́n ló fi dẹ́ni ọgbọ́n táwọn ọ̀jọ̀gbọ́n wí ni wọ́n ní ó fi dẹ́ni pé ó mọ e, e, irú bọ́kọ ń ṣe wà trustworthy sí hmm. wọ́n ló fi dẹ́ni ọwọ́ á dẹ pàkúté yẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ọkọ̀ mu gbẹ̀gẹ́ àlàyé jo mẹ́rẹ̀ẹ̀rin bí àbí mo tiẹ̀ mọ̀ pé arákùnrin mo mọ̀ pé wọ́n ń gbọ́ wa báyìí kí wọ́n tiẹ̀ send message bẹ́ẹ̀ ká wò ẹ̀sà bí ìgbà mélòó kí wọ́n tiẹ̀ sọ fún wa báyìí bí ìgbà mélòó ni wọ́n ti rìnrìn àjò bẹ́ẹ̀ mm. tẹ́ pé wọ́n kó kinní lọ tẹ́ wọ́n kó lọ níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ wọn wọn kì í sọ̀rọ̀ ọdún mẹ́fà rẹ̀ sí ti fún àkàwé wọn. ẹ̀ló ẹ káàárọ̀ ẹ̀ló ẹ káàárọ̀ yes kó ètò ètò ni ọlọ́run ló bá wa tó ojúmọ́ ojúmọ́ yọ. èyí tí ẹ gbé wá láàárọ̀ yìí onílé nínú wà lẹ́jọ́ dìfẹ́rù mi o. Mm-hmm yèyé múlẹ́rú kọ́ yìí. no matter what èmi èyí múlẹ́rú náà ni. <laughs> ohun yìí matter what obìnrin tó kọ́kọ́ di tó kọ́kọ́ di nǹkan bẹ́ẹ̀ yẹn sí ẹrù ọkọ. tó gbé fìlà dáàdì sínú àpò ọkọ hmm. rẹ̀. tó gbé fìlà dáàdì sínú àpò ọkọ òun ló encourage ọkọ tó bẹ̀rẹ̀ ṣiṣẹ́. <laughs> torí wípé sọ́wọ́sọpọ̀ fi dẹ́ni tọkùnrin yẹn náà lò ó fún ọkùnrin yẹn ní access pé ó yá lọ ṣe nǹkan tó wù ẹ̀ mm-hmm. torí náà fẹ́ ṣe nǹkan tó wù mm. obìnrin yẹn ò ní ẹ̀tọ́ irun kó mọ̀ òun ṣerú nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó tún sọ̀pọ̀tì ọkọ láti mm. máa ṣerú nǹkan bẹ́ẹ̀ mm. ṣùgbọ́n torí náà mọ nǹkan tó fẹ́ ṣe ẹ̀jẹ̀ ló jọ gbogbo wa báwo ni màá ṣe mọ̀ kí wọ́n á fọwọ́ lẹ́nu ẹ mọ̀ pé tí mo fi dákẹ́ tí mo fi fọwọ́ lẹ́nu yẹn mi náà ṣe tèmi. ẹsùn tí mi ò bá ṣe tí mi ò bá ṣe yìí gbọ́ hmm. obìnrin yẹn náà ń ṣe. olóhùn ló dán tiẹ̀. olóhùn ló dán tiẹ̀. olóhùn ló dán tiẹ̀ ní. Ah, ah, ah, pé jẹ́ ká jọ lọ sá. kí ló dé tán káwọ́ lérí ṣé mi ni mò ń di kíní sí ẹrù rẹ ni ẹ máa gbọ́ jẹ́ ká jẹ́ torí kò sí obìnrin mò ń láyé onílé tají o sí obìnrin yẹn láyé tí obìnrin yẹn láyé bó ti sọ wípé òun ní sùúrù pé hmm. Hmm. sínú ẹ̀ máa dùn sí tó dẹ̀ hmm. tó wá ń ra nǹkan yẹn fọ́pọ̀ ẹ̀ mọ̀ pé òun náà ń ṣe tiẹ̀ ó sọ pé ṣe tiẹ̀ kí n ṣe tèmi nìkan tó sọ fún mi ṣùgbọ́n ẹni tó sọkò tí ì sàn jìnnà àwọn méjèèjì ní kọjọ pé ra wọn padà wá sílé. ẹgbẹ́ kò tó gbẹ̀jìn ẹ̀ tó kó sí ọ̀dà lápá. kò tí ì gbẹ̀jìn náà yóò bá ti sọ nìkan lọ́jà ṣàánú wa kó try láti pèrè ẹ̀ padà hmm. èyí ọkọ àti ìyàwó kan pera wọn padà wá sílé hmm. kò sí nǹkan tó fẹ́ gbà nù nǹkan tó ń ṣe yẹn hmm. ọkọ náà tí ò fi weekend lẹ̀ fún ìyàwó ní ìmọ̀ṣẹ́ tó ń ṣe tí a lọ láti monday dátún gba travelling lọ ní saturday sunday tó fẹ́ pa rẹ̀ àárọ̀ àbí kó pẹ́ tán káago méjìlá ò tó lù káago méjìlá ò tó lù. ìlú òyìnbó gan ìlú òyìnbó gan wọ́n ṣe àṣìwáyè fúnra wa kí ni ẹ kí ló gbé kalẹ̀ tí kò lè wá time fúnyàwó ẹ̀ so tí o bá dẹ̀ ti lè create time fúnyàwó ẹ̀ wọ́n á jọ gbà bẹ́ẹ̀ ni o wọ́n á jọ continue like that ni ah. nǹkan tó bá dẹ̀ ti bí wọ́n á jọ máa ran ni ó fẹ́ tà kí lé ọmọ dàrú ló jẹ àwa lógún. ọmọ ni mò ń sọ pé kí lé má bàa dàrú hmm. kó jọ pera wọn padà wá sílé one only time fún ìyàwó ẹ̀ sùn hmm. nǹkan tó ń ṣe yẹn kó stop ẹ̀ ó dẹ̀ báyàwó ẹ̀ sọ̀rọ̀ pé nǹkan tó ń tí mò ń ṣe mo mọ̀ wípé òfẹ́ kí nǹkan wá sílé mi hmm. ẹjẹ́ àjọ fòpin sí mi ìfẹ́ mọ̀ nǹkan tó ń ṣe o mo ìwọ́n ti mọ̀ pé mi ń ṣe kíní ló ṣe ra kíní fún mi hmm. mi ì tí ì mọ tiẹ̀ mi ì tí ì ka ẹ red handed ìwọ́n ti kémi red handed torí hmm. òun ra nǹkan fún èmi nílò tán èmi ò ra nǹkan fún wọn bí mo ṣe ń gbé lọ́kọ́ ni mo ṣe ń gbé bọ̀ nti wo ata ma ṣe ń sọ mo tẹ ká mi gbọ owó ẹwò mọ kọ parí ẹ mm-hmm. àmì kébìlì hmm. kí wọn dẹ kí wọn yẹn náà dẹ create time weekend yẹ kó wà fún tọkọtìyàwó ni hmm. àti family èèyàn kó pé ẹ padà wá sílé iṣẹ́ wo ni kí wọ́n cancel iṣẹ́ ti dọ̀dọ̀ kí ni iṣẹ́ tí wọ́n wá káàkiri ṣé iṣẹ́ ti tààrin ọ̀sẹ̀ yìí. ọlọ́run ló ń gbọ́ ọlọ́run ló ń ṣàlùyìn ọlọ́run ló ń ṣàlùyìn. ọ̀sẹ̀ náà wọn ni wọ́n fòpin sí kí wọ́n ní táìmù fún yáyé lẹ́yìn. ẹ ṣe oyèyé múlẹ́rú ẹ ṣe jèrè ẹ ṣe àdókòwò. ẹ bá ní kí àwọn èèyàn wa. àwọn obìnrin kan wà tó jẹ́ pé ọlọ́run dìídì yàn wọ́n ní aṣojú ambassadọ̀ fáwọn obìnrin. ọba láti equation yẹn kò fi síbì kankan rárá. àpẹẹrẹ irú wọn ò mm. ní yèyé múlẹ́rú mm. ayọ̀bámi dáramọ́lá akínpàdé àpẹẹrẹ irú wọn ní ọrùn mi mm. ọrùn mi bó tiẹ̀ jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan Eh, ọrùn ẹ eh, lè má wọ̀ mọ́ lọ́wọ́ nígbà ah. tí mo bá wa rí wípé ọrùn mọ́ fẹ́ tẹ ẹgbẹ́ kan ọwọ́ yìí ń tẹ̀sẹ́gbẹ̀ kankan nígbà wa wí tó níyé ajé o eh, ìtòlẹ́ abiyamọ ọkàwọ́ lérí irọ́ ọjọ́ ibi tí ọ̀ka oníbọ́dí. ó lè ọmọ wọnú oko yìí ó lè wọnú wọnú oko nígbà <laughs> tó ló kó sílẹ̀kùn lẹ̀ nkú alágbára ọsàn lọ́pọ̀ yìí sóun lọ́ba ń dáàpọ̀ ni mọ́tòrò ló so dáadáa yìí bẹ́ẹ̀ pẹ́ ló dúró lọ́yọ̀ ọmọ bọ̀ sóun lọ́ba ń dáàpọ̀ ni ọ̀gẹ̀dẹ̀ ló ti sóje gbẹ̀ nìyí kánìkan hmm. wá dúró ẹran jẹ tọwọ́ ní oko rẹ̀ ó sílẹ̀ gbayawu ṣe ẹ ní ẹran kọ́ ní ọ̀bọ̀ ọbẹ̀ tí ọmọ jẹ ni. àpẹẹrẹ irú àwọn obìnrin dáadáa ara wọn ni abilékọ Olúwakẹ́mi Rájí mọ́mí ẹni ọ̀la ní Chicago wọ́n ní kò dáa ah, ah. wọ́n ní okòkò kò sunwọ̀n kò ṣeé máa gbọ́ létí kó bẹ̀rẹ̀ kó wá máa di ọkọ rẹ̀ kọ́mọ sọ kí ọmọ dé ọkọ ẹ̀. sọdọ ẹni. ọsẹ tẹ ọpù ni hmm. ìwòye tí wọ́n nìyẹn. wọ́n á máa kọ ọkọ wọ́n á máa fi fìlà dáàdì dà o béèyàn fẹ́ ṣe mistake tẹ́lẹ̀ yẹn lè ṣe mistake. tọ́ba kó o bẹ̀ lákọ̀ọ́kọ́ torí pé ńgbà tó ń tu ẹrù ọkọ̀ òun tọ́ba bẹ́ẹ̀ tó kó bẹ̀ lẹ́ẹ̀kejì tó kó tọ́ba bẹ́ẹ̀ kò ní kó bẹ̀ lẹ́ẹ̀kẹta. jágbẹ́yọ̀ kan sí i ká tó kúrò làbàlàbí ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀rọ ẹ̀ ti wà ń bẹ̀. ẹ káàárọ̀ o ẹ máa ròyìn títí ń gbọ́ kó tó máa pọ́n nǹkan mọ́ ẹrù ọkọ ẹ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ tẹ́ ń gbọ́ mi. à ń gbọ́ yín sá. obìnrin yẹn ló jẹ̀bi mhm. wọ́n ní kóbìnrin tó lẹ́yìn ẹsẹ̀ dúró wọn. sọkùnrin ló ń sọ̀rọ̀ àbóbìnrin sá tọ́lọ́hùn yìí jó wọn. méjèèjì ni wọn. ṣe sùúrù kí wọ́n dá para wọn kí wọ́n dá para wọn. ọkùnrin ló ń sọ̀rọ̀ ọkùnrin ló ń sọ̀rọ̀ àkọ́kọ́ nínú ẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ obìnrin tó ti fẹ́ sílé tó bá ṣe ikọ́ náà for protection gbogbo tọkọ wa tọ́jú ìta yóò wá ní kọ̀wé náà fẹ́ gbé sílé tọkọ ń táyì tó lọ wá bó ṣe àpá náà ní ẹ̀bí o tẹ́lẹ̀ pọ̀ ìgbà kan tí wọ́n láti ìgbà tó níyàwó àtàwọn ọmọ hmm. kò yé ní iṣẹ́ owó ojoojúmọ́ àkọ́ ó lè fi hàn máa nígbà táwọn fámìlì wọn náà bọ́tẹ́ bìrì tọkọ wa ń jáde wọn ti jẹ tó bá yẹ kó fi kọ́dọ̀ mọ̀ ẹ́ síbẹ̀ tọkọ wọn tó kéde wọn ah, kò dáa hmm. kò dáa ẹ ṣeun jàre ẹ ṣeun. ẹ ṣe àdúpẹ́ ayọ̀dẹ́lẹ̀ olùṣègùn. ọkọ ọkùnrin máa wò ta ó bá ti fi kọ́nà sínú gbàgbé kò bóyá tọkọ bá wò ta ni ìṣèlú bá fi jẹ́ tẹ̀rẹ̀ kó má bàa kó lè ọ̀dà sáà hmm. èyí náà kó wá ní wà lọ́nà àná. àbí. kò ká o ọkọ̀ ò ká mọ́ o ó ti ń yàn. ṣé wọ́n lọ ka mọ́ ó láwọn èèyàn ń sọ ní kò ká mọ́. ẹ ṣe báwọn èèyàn wa àwọn mọ́mí. àwọn kan sọ fún mọ́mí ẹ̀ ní ọlá ní Chicago Ayọ̀bámi Dáramọ́lá wọ́n sọ lórí ni wọ́n lò náà ti ń ṣe. wọ́n rò bẹ́ẹ̀. ẹ ṣeun jàre àti gbọ̀yìn ẹyin ta ni ń ta gímbí. igi. Ayọ̀délé Olúṣẹ́gun two by two. igi tí wọ́n fi máa ń rólé. ìwọ lọ ah, àwọn èèyàn wọn bẹ nu fámìlì mi lérò yẹn. rí tó bá jẹ́ ní ti àtẹ̀jíṣẹ́ lórí ìpè òun àti fi gégùn ní àbẹ̀hùn hmm. ṣùgbọ́n ní ti àwọn mẹ́sẹ̀gì lórí Facebook Eh, Oyetunji Bámidélé wọ́n ní good morning orí àti ọrùn wọ́n ní tá a mọ̀ fi rọra ń ṣeré yìí wọ́n ní tí mò ń ṣẹlẹ̀ gidigidi ni wọ́n ní àwọn ní ọ̀rẹ́ mhm. tó jẹ́ wípé intanṣọ yìí wọ́n ní ṣẹlẹ̀ nù rẹ̀ hmm. Paul Olúwọlé Oyetunji wọ́n ní obìnrin fẹ́ tú ilé ara rẹ̀ ni wọ́n ní tí ọkùnrin bá fúnyàn lóyún níta obìnrin ló ló lọ ṣe. Adéyínká Badmus ní Facebook náà ni wọ́n ní that's what they call open relationship. Hmm. Mm, mm. don't hmm. stop supporting Kola. open relationship. <laughs> ah ìyẹn deep ìyẹn deep. baálẹ̀ ọ̀nà ọ̀nà bẹ́là ọ̀nà bẹ́là Adékọ̀yà wọ́n ní fifty fifty no cheating. Ah. ẹ ẹ wá sí lórí rẹ̀ Eh, Adémọ́lá Adérẹ̀mí wọ́n làwọn nífẹ̀ẹ́ káàpù rẹ̀ ṣé tèmi gangan èmi ò lè fún wọn ní ìtọkọ tèmi rà fẹmi o. Ah sóbìnrin ni wọn àbọ̀kùnrin ọkùnrin lẹni ọbẹ wọn lọ rí ẹ fún ìyàwó wọn. ok mm. ọkùnrin ni wọn. ẹ tún à ń sọ kọkọ mi lójú pẹ ní. ẹsà ẹsà ọrùn ní òun ò lè fún yàn ní ti mọ̀ra fún òun. lè fún yàn o. dípò Táíwò wọn ní ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí àwọn máa já sí orí ètò wọn làwọn nífẹ̀ẹ́ rẹ̀ gan ẹ ṣé gan ni adúpẹ́ ẹjá kọjá lọ sí ojú ọjà Akínàdó Ọlọ́ṣundé John ẹ ṣe àrí àtẹ̀jíṣẹ́ tiyín náà ah. ẹ já lọ sójú ọjà bá a bá lọ tá a bá padà dé ó tún ní kókó ọ̀rọ̀ kan tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ọ̀rọ̀ tó ń kọ gbogbo ayé ni hmm, bí ọba kan wà gbọ̀ngbọ̀ngbọ̀n ó ah. ti kan èèyàn tó súnmọ́ wa. Eh, ntọ́sí tẹ̀ ti kan anybody tó bá súnmọ́ wa àwa náà lọ kan. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà star five five five star pin hash. baba junior you don dey talk for dream again. star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant am on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. hey mama junior shey you sleep well. star five five five star pin hash. airtel the smartphone network. one X Bet makes betting easier with their app for both Android and iPhone users. From, from, from finding games easily, playing virtuals, and betting with ease and speed has made it more fun to play on the one X Bet app. Download the OneXpert app on our website, onexpert.ng, and use the promo code NG21 if you're creating your account for the first time. OneXpert, bets for everything. everything uncle dentist can be cavities and how colgate take they protect my teeth from cavities shey they use comfort? no dear na hole for teeth they cause most tooth pain will be cavity but if you use colgate maximum cavity protection take brush every day the confirmed formula go help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay time don't reach to upgrade to the world's most chosen toothpaste colgate because colgate locks calcium in yes cavities now, the Nigerian Dental Association, they recommend Colgate. <sighs> star five five five star pain hash. Baba jr you don't talk for dream again <sighs> star five five five star pain hash. What's wrong with star five five five star pain hash again? That not the number we you supposed to forget to. Oh. Dial star five five five star pin hash to get six times your recharge with Airtel 6x come enjoy 600 naira berekete bonus instant ah, on top every 100 naira recharge. Now for everybody where they Airtel o. Oh. Hey <sighs> mama junior shey you sleep well? Star 555 is Airtel, the smartphone network. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ètò. ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ kan sọ̀wọ́ màá kà á ṣùgbọ́n mi ò ní dárúkọ wọn káwọn èèyàn mọ̀ bá mọ̀ pé Mr Johnson ni wọ́n ah. ẹ̀yìn ah, sorry ẹ̀yìn ní dákọ̀ sọ ni mo kíyàwó wọn mọ̀ bá gbọ́n tí wọ́n sọ. <laughs> wọ́n ní orí àtọrùn wọ́n ní ẹ̀kú ojúmọ́ wọ́n ní àwọn kí wa pé àwọn sì ń gbádùn ètò wa dáadáa mm. wọ́n ní tó bá jẹ́ pé àwọn ni wọ́n ní tí àwọn bá lo ìkankan nínú àwọn fìlà dádì yẹn wọn làwọn ó sì ra padà kí àwọn ọmọ ọmọ bá rò pé àwọn ń lò nínú rẹ. ẹni tó dìrò ọmọ tó dì bẹ́ẹ̀. <laughs> àbí wọ́n wulẹ̀ jẹ́ nǹkan wọn lọ́gbọ́n mi ẹ má ah. wulẹ̀ fọwọ́ kàn yín ẹ̀yin ẹ lọ ra yín tọrọ lè fẹ́ yàtọ̀ jù. sẹ́yìn mọ̀ràn rádaràdàrà dancing tí ń tẹnu orí bọ́ọ̀ta. ẹyin ọlọ́run ṣàánú wa ẹnìkan náà fi àtẹ̀jíṣẹ́ kan sọ̀wọ́ aláàjì tóyè akínyẹlé láti àgọ́ òwòye wọ́n ní àwọn gbádùn orí àtọ̀run ẹ ṣé gan ni ọlọ́run jáwa náà gbádùn ara wa. àmì o. lọ́lọ́ra tàkété. ẹ má bínú ẹ̀yin èèyàn wa àtẹ̀jíṣẹ́ pọ̀ lọ́tún ló ṣe àmọ́ èmi ò rọ ẹni tí ọ̀rọ̀ kàn gangan tó jẹ́ pé ni ọlọ́run ká dára pé kí wọ́n pè wá pé ká gbà wọ́n ká là wọ́n kalẹ̀ o kí wọ́n sọ tí wọ́n máa rọ̀ wọ́n ẹ sà ẹ lọ sórí Facebook wa mẹ́sẹ̀jì pọ̀ ń bẹ bàbí ẹ lọ kà ẹ kà látòkè délẹ̀. ilé ẹ̀fìsì tẹ́ ẹ kù sí ẹ rí ń ibi tí ìyàwó yín náà kù sí ẹ gbọ́ ń bí a bá sì rí ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀yin náà dé bẹ́ẹ̀ lọ́ra bẹ́ẹ̀ lọ́rọ̀ ti yín náà rí mm. ẹ̀yin náà lọ ẹ lọ sórí Facebook wa ẹ mọ̀ bó ṣe jẹ́ ń bẹ̀ ẹ sì mọ̀. àtúnṣe tó bá yẹ kẹ́ ẹ ṣe tí tí ò tiẹ̀ tó nǹkan yìí tí ò fi ní dalérú rárá. Ọlọ́run ó ṣàánú wa. ìbàjẹ́ ká fọkàn láyà sílẹ̀ ká rọra ta kété ìbàjẹ́ ká fọkàn láyà sílẹ̀ ká má torí àtọ̀tẹ̀kù wípé yẹ. ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ ìkànnì fresh ilẹ̀ tí ń gbọ́ wa one zero oh five dot nine òun gangan lójú pọ̀nà rẹ̀ ilé orin challenge nílùú Ìbàdàn ibẹ̀ ni hmm. bùjókòó wa wà ibẹ̀ lẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé ẹ mọ́ gbàgbé hmm. bẹ́ẹ̀ ṣe ń láǹfààní láti gbọ́ wa yìí ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti darapọ̀ pẹ̀lú wa kọ́mọ́kàn jẹ́ gbígbọ́ nìkan hmm. ẹ wá wo orí àtọrùn kẹ́ láǹfààní láti mọ bó ṣe ń lọ lórí ètò yìí ojú pọ̀nà Fresh FM Ìbàdàn òun lẹ máa fi wọlé kanlẹ̀ sórí ètò ìbẹ́ẹ̀ ṣe wá ń láǹfààní láti darapọ̀ pẹ̀lú wa yìí ẹ̀yin náà bá wa ṣíà rẹ̀. Ayọ̀délé Túndé Yẹmí ẹ ṣeun Grace Tómẹ ẹ ṣeun ọmọlóye Azeez Oyètòrò Ridwan ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣíà rẹ̀ yẹn Àfọlábí Oyèlérè gbogbo yín pátápátá rí yín ẹ ṣe ẹ̀kúṣẹ́ ládàá o. a sọ fún yín lẹ́ẹ̀kan ní ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la fẹ́ yà sí lórí ètò yìí ọ̀nà kan òun la ti yọ ẹsẹ̀ kúrò lẹ́kù rẹ̀ ẹja tẹsẹ̀ bọ ọ̀nà kejì ká tó lè láǹfààní láti ṣe àgbéyẹ̀wò rẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé aláyọ̀ tí wọ́n ń gbọ́ wa. ìwọ olólùfẹ́ mi súnmọ́ mi pamọ́ mi. ni o. Adija Adéfẹ̀sọ bàbá fresh bẹ́ẹ̀ ṣe ń kí wa làwa náà ń kàn sí yín ẹ ṣé gan ni adúpẹ́ káàbọ̀ sí àárín wa lágbàmì ètò múlẹ́rọ́ làárọ̀ ọgbẹ́ni Wàsíù láti Chicago mhm. lórílẹ̀‐èdè Amẹ́ríkà akíyẹ̀yìn náà wípé ẹ káàbọ̀ sí àárín wa. àǹtí ìyáwó Abímbọ́lá Fáṣọlá Ògúnlẹ̀yẹ àwọn náà ti darapọ̀ mọ́ wọn hmm, báyìí. ìyáwó ẹ káàbọ̀. Hmm. àwọn Yorùbá bọ̀ wọ́n ní tó bá kọjú sí ẹnìkan ẹ̀yìn ló máa ń kọ sẹ́lòmíì bí ìlú gangan tí ó kọ sí ẹ̀yìn ṣùgbọ́n a ń láti tẹ́ pẹpẹ rẹ̀ lórí ètò yìí ká lè jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀ ìyàtọ̀ kọ sẹ́yìn ìyàtọ̀ kọ sáwọn ìyàtọ̀ kọ sí oníkálukú ká lè mọ ibo gangan ẹ ló yẹ ká gbé ọ̀rọ̀ yìí ká ìgbésẹ̀ wo làwọn tó ti wà nínú irúfẹ́ intansọ yìí ìgbésẹ̀ wo ni wọ́n lè gbé tó fi jẹ́ pé ayé ọ̀dẹ̀rùn fún wọn nínú ìdílé wọn hmm. àwọn tí wọn ò tí ì bọ́ sí agbami rẹ̀ tó jẹ́ pé wọ́n ti wà ní bèbè kí wọ́n kàn lu agbami rẹ̀ báyìí wọ́n lè mọ̀ bóyá àwọn gbárí fáàsì ni àbí wọ́n tẹ̀síwájú láti kan lu agbami rẹ̀. torí pé bí irú ìrìn àjò yẹn bó ṣe ro àwọn ìdílé kan lọ́rùn ńlọ́dàbí gbà pé ọjọ́ àbámọ̀ fáwọn ìdílé irú àwa ní ìsìn báyìí ọ̀rọ̀ èmi àti ẹ̀ lọ́rùn. ọ̀rọ̀ wà lọ́rùn. torí ngbà tó lọ sí hajj ọmọ pé mo tẹ̀lé ẹ wọ mọ́ṣáláṣí ngbà tó fẹ́ lọ ṣe kírun jímọ̀ hmm. ngbà tẹ́mi náà lọ Jerusalem ó tẹ̀lé mi wọ ṣọ́ọ̀ṣì láti ṣe ìdúpẹ́. gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run kò ní àwa la. a kò ní alánú ẹbí wa ara àwọn ẹbí mi náà tí ò ní láàbẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn tá a wí. ṣùgbọ́n à ń gbọ́ ìwádìí sì fi yé ni wípé ọ̀pọ̀lọpọ̀ nìkẹ́ni ìnira ọ̀pọ̀lọpọ̀ mm. ló ń di àbámọ̀. náà tẹsẹ̀ bọ́ tán tí wọ́n pé kí n mọ wá dánwò yìí. bóyá àwọn ìgbésẹ̀ kan làwọn sì gbé tí òye kan gbé tó fi di àbámọ̀ àwọn ibi tí afẹ́jọ tanáwò láàrin ibi tá afẹ́jọ tanáwò láàárọ̀ ènìyàn torí iṣẹ́ mọ̀ pé gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ìdílé òun ló jẹ wá lógún lórí ètò yìí. bá a ṣe ń fọ́ lẹ́nà bá a ṣe ń nà lẹ́fọ̀ọ́ tí à ń gbìyànjú láti ṣe ní àlàyé kó lè lórí ọ̀fẹ́ láti yé gbogbo wa ní tá à gbìyànjú láti sọ ni pé ojú wo lẹ́yìn fi wò ó bóyá kí ọkùnrin ó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí kóbìnrin ó jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ kí wọ́n ó sì jọ darapọ̀ di ọ̀kan ṣoṣo àbí kí ọkùnrin kó jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ kóbìnrin ó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí káwọn méjèèjì kí wọ́n ó sì jọ fẹ́ra wọn ọ̀pọ̀lọpọ̀ láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ níwádìí ló sì fìdí ẹ̀ múlẹ̀ bí a bá rí ìdílé <coughs> o ṣeun mm. tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n sì máa sọ pé láíláí mm. ọmọ àwọn ò gbọ́dọ̀ lọ sí ilé ẹlẹ́sìn ìgbàgbọ́ láti lọ rèé fẹ́yàwó ńbẹ̀ a sì mọ gbọ́ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ tí wọ́n ó pè láíláí fàbàdà o hmm. ọmọ àwọn kò gbọ́dọ̀ lọ rèé lọ́kọ nílé ẹlẹ́sìn mùsùlùmí ìyàwó lẹ́yìn kọ sí i eh. ìdílé àwọn kan sì ń dùn láti pàṣẹ pé wọ́n fẹ́ra wọn ní ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé làwọn ṣe ń ṣe tó fi ń dùn bẹ́ẹ̀ kí ni tí ẹ rò pé ó wà nù ẹbí wọn tó sì sọnù ń bò mí. ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí ṣé àwọn tí ó bá jẹ́ ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá fẹ́ fẹ́ra wọn láti lè gbé ìgbé ayé onídẹ̀rùn ìgbé ayé onítura tí ò ní í ṣe pákáleke kankan nù ìdílé wọn kí làwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ní lọ́kàn hmm. wípé àwọn ó ṣe àmúlò kọ́rọ̀ ó dàbí fọ́múlà mm. bẹ́yìn ọba ṣe mathematics ká ti gbàgbọ́ pé fọ́múlà tá a lò rí o pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà nínú kinní ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ àjọpọ̀ ẹ̀kẹ́ ló láàárọ̀ yìí zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine. nílé òkèèrè plus two three four eight zero nine two two two ten fifty nine. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló sì ti wà ní bèbè pé yóò forí sọ̀tà àwọn kan sì wà lẹ́nu pé àwọn fẹ́ tẹsẹ̀ bọ́. irú ìrìn àjò ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́yẹn tífẹ̀ẹ́ sì wà láàrin wọn kí wọ́n á ní kí wọ́n ṣe. ẹ dákun èèyàn kan ìṣẹ́jú kan èèyàn kan ìṣẹ́jú kan káwọn èèyàn tọ́pọ̀ ó lè dá sí i. ẹ̀lú ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mà. ètò ni ọlọ́ọ̀ ni bá wa torúkọ yín àti bí ti ń bá wa dá sí i. èmi ti bá ń jẹ adéyínká ló ń bá yín sọ̀rọ̀ láti jẹ́ bòde. ó dáa ní ìlànà tèmi tí mo fojú rí tí mo tí ẹ̀ níwọ̀n pẹ̀lú tí mo ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. kí mùsùlùmí ó fẹ́ mùsùlùmí ó kí kìrìsìtẹ́nì ó fẹ́ kìrìsìtẹ́nì àbúrò mi kan lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ hmm. muslim ìyàwó tó fẹ́ ó tún ní ṣọ́ọ̀bù kẹgbẹ́ mọ́ṣáláṣí wọn nígbà tó máa parí ọ̀rọ̀ nìsín ọmọ yẹn ti lọ bí mọ́ṣáláṣí lómi o nítorí àwọn ìyá ẹni kò lè máa gbé ìjáàbù wọnú ṣọ́ọ̀ṣì hmm. nílànà tèmi o kí mùsùlùmí fẹ́ mùsùlùmí kí kìrìtẹ́nì fẹ́ kìrìtẹ́nì ọmọ mi ọkùnrin kò lè mú mùsùlùmí obìnrin wálé o. ẹ̀yin ò ní gbà ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan. èmi ò lè gbà o èmi ò lè nínú ìrírí tẹ́ ẹ ti rí. ó dà hmm. hello. ẹ mà káàárọ̀. yes ìyá ọ̀ṣọ́ ló ń sọ̀rọ̀ láti Maryland. Ah, ìyá àwọn ọ̀ṣọ́ ẹ kú ọjọ́ méjì jọ mẹ́ta kan ìjọ kan pẹ̀lú two minutes lèmi máa lò torí eh, the ah, ah. first one mi ò wọlé. Eh, ẹ fẹ́ sí tẹ̀ kọ́mọ́tì ọ̀dà àyọ̀ǹda. ok the first one yẹn kí n dáhùn sí yẹn hmm. ṣe rí ó depend lé individual obìnrin yẹn tó bá yẹ pé ó ní good intention ni kò sí nǹkan tó wrong nínú nǹkan tó ṣe hmm. kò sí nǹkan tó wrong because obìnrin lè mára dúró ọkùnrin ò lè mára dúró so téèyàn bá prepare ọkọ yàn fún ìyẹn there is nothing to wrong nínú ẹ ẹ má jẹ́ ká tọra wa jẹ hmm. kò wá sọ pé obìnrin ń ṣe bẹ́ẹ̀ kó náà tún wá máa ṣe nǹkan mi. ẹ tó tóbìnrin yẹn bá ṣe orí ẹ̀ ní òpin mm-hmm. obìnrin ò ní láti ṣe yẹn obìnrin lè mára dúró ọkùnrin ni ò lè mára dúró tó ẹ̀jẹ̀ kakú olórí yẹn. ẹ ṣe òyà wa ọ̀ṣọ́. ok the other one tífẹ̀ bá wà kò sí ẹni tí ò lè fẹ́ anybody tó bá wùn láti fẹ́ tífẹ̀ mm. bá wà christian lè fẹ́ muslim muslim lè fẹ́ christian mm-hmm. kò sí nǹkan mo láìpẹ́ alájí akéwùgbà gold mm. talks about this about all these things church tó bá sọ bible ń gbà mí ẹ máa rò pé bóyá christian ni wọ́n mm. ó yẹ kí gbogbo wa ká ní open mind ó yẹ ká mọ bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn mùsùlùmí ká dẹ̀ mọ bọ́ ṣe ń ṣe christian ta ló mi lè tọ́lọ́run máa gbọ́ nínú gbogbo hmm. Hmm. ta ló rọ́lọ́run rí nínú wa hmm. so tífẹ́ bá wà kò dẹ̀ there is nothing to wrong tífẹ́ bá wà èèyàn lè fẹ́ anybody tó bá wọ́n kán dẹ̀ gbé ìgbé àlàáfíà kí wọ́n ẹ̀jẹ̀ ara wọn ṣé torí pé èèyàn fẹ́ christian ẹ̀jẹ̀jọ́ christian ṣó mi pé marriage yẹn máa wọ́ọ̀kì ni ṣé téèyàn méjì bá jẹ́ muslim tó fẹ́ra ṣó mi pé marriage máa wọ́ọ̀kì ni. Mm ẹ jẹ́ n béèrè oh, béèrè kan mà. all right. ṣé àwọn tí wọ́n ní ìdojúkọ kan tàbí kejì nínú àjọṣepọ̀ wọn sẹ́yìn hmm. ṣé kò sí ìfẹ́ ń bẹ̀ ni àti wípé ìmọ̀ràn wo lẹ ní fáwọn òbí ẹnìkan ti kọ́kọ́ pè wá síwájú lórí ètò wọn láwọn ò lè gbà kọ́ máa àwọn kó mú ìyàwó tàbí ọkọ wá ní ìdílé ẹlẹ́sìn mi wọ́n ní láyé àwọn ò lè gbà ń tà wọ́n kí ni ìmọ̀ràn tẹ́ ní fún wọn. Eh, ìmọ̀ràn tèmi ní náà ni pé ká ní open mind sí kínní kò ṣe rí pé ká máa ya nǹkan tó ba ayé jẹ́ náà nìyẹn nǹkan tí nàìjíríà gan ṣe ń go through nǹkan tó ń go through nìyẹn because a lè accept ara wa hmm. acceptability ni láti wà hmm. tó bá jẹ́ nǹkan tí ọlọ́run kọ mọ́ ọmọ ẹ nìyẹn ní nǹkan hmm. àìmọye ọ̀nà tí àwọn òbí fi ń ṣe ọmọ wọn lọ́nà nípa pé kán máa sọ pé don't do this do that you are not God ọlọ́run ti design a life kálukú ibi tí kálukú máa dé láyé ọwọ́ ọlọ́run ló wà advice tèmi ni pé ká ní open mind about all this Okay, orí orí mo mọ̀ pé orí ẹ orí ẹ̀yin jẹ́ muslim mm. mo mọ̀ pé ọrùn is a christian ṣé ẹ̀yin méjèèjì ṣé ẹ̀jìjọ́ ń ṣiṣẹ́ pọ̀ náà ṣé ṣẹ̀yìn work ibùdó ah. tá a mọ̀ wípé orí nílẹ̀ tí ń ṣe orí afẹ́fẹ́ lẹ̀ tí ń ṣe tọ́lọ́run bá kọ èèyàn méjì pọ̀ wọ́n á lè jìjọ sọ̀rọ̀ ayéra wọn. ẹ jẹ́ tún sọ kankan fún yín tó máa yà yín lẹ́nu ṣé eré mi bí mo ṣe wà lóòótọ́ àti lódodo aláàjì ni mi àmọ́ mi kì í discriminate. Hmm. bí wọ́n bá pè wá pé ká wá bá wọn <laughs> ṣàjọyọ̀ ní ìjọ náà á dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ bó ṣe wà yìí bí wọ́n bá pè é nínú ìjọ alásàlá tún pé. ìwọ jàlámíà mi lọ jàlámíà márùn mo nítorí rà fún mi. my my dear nǹkan tẹ́ ẹ sọ yẹn ọ̀rẹ́ ọkọ mi kan best friend ọkọ mi aláàjì ni ṣe pé ó lọ sí wúra ó ra kíní wá fún mi tó yẹ pé mo máa ń lò all the time and i'm a muslim and i'm a christian mhm. àwọn fámìlì màmá mi mùsùlùmí wà lára wọn mhm. so èmi èmi christian dẹ̀ ni màmá mi ṣé màá wá sọ pé àwọn yẹn wọn ṣe fámìlì wa mọ́ ni ṣé ẹ rí ẹ jẹ́ kí n sọ kọ̀kọ̀ fún yín wọ́n rí mo ti ní ìṣòro rí tó jẹ́ pé eh, àáfàá kan ó ó help me! àáfàá yẹn lọ sí múra tó yẹ kó máa pè mí láti bẹ̀ in fact ó wà devoted than christian pàápàá hmm. tí mo hmm. jẹ́ lọ hmm. ó wà devoted than some of the christians why are we doing this nǹkan tí nàìjíríà ò da nǹkan tó orílẹ̀ àgbáyé ò da nìyẹn because we discriminate nítorí pé èèyàn kan ò ṣe nǹkan kan ìjẹ́ àárí ọlọ́run rí ìjà àrí ọlọ́run rí pa ilé ìtọ́lọ́run ti ẹgbàá nínú ìyá torí àkókò wa ìṣẹ́jú méjì gan ti lé ó ti lé ẹ ṣeun àdúgbò ma ẹ ṣeun ẹ ṣeun torí àwọn míì náà ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹnu ẹ ti wà ń bẹ ẹ káàárọ̀ mà. ẹ kú ètò hmm. orúkọ tèmi ni alájà ìbíyẹmí láti kájà làǹdó state. ẹ ṣe mà. i'm formerly a christian and i'm married to a muslim man. Hmm. alájà ìbíyẹmí. bẹ́ẹ̀ni láti kájà làǹdó state. ìdílé onígbàgbọ́ lẹ ti jáde. ilé onígbàgbọ́ mo ti jáde. ẹ ti wá dà lájà báyìí. ẹ wá dà lájà. bẹ́ẹ̀ni. láti pàṣẹ ọkọ fífẹ́ bẹ́ẹ̀ni. bó o lọ ṣe wá díìpù tẹsẹ̀ bọ́ báwọn tẹ́ ẹ̀ tún dúró lórí ẹ̀sìn yín ṣé ẹ jẹ́ àgbọ̀. ìrọ̀rùn wà ń bẹ̀ fún mi àwọn hmm. òbí mi dẹ̀ fọwọ́ sí i hmm. inú mi dẹ̀ dùn hmm. èmi náà dẹ̀ láyọ̀ pé mo fẹ́ mùsùlùmí kò sí wàhálà kankan bẹ̀ gẹ́gẹ́ bí màdàmú tó wá tó pè kọjá ìsọ ìdùnnú àtayọ̀ tífẹ́ bá ti wà Hmm. kò sí nǹkan tí a lè ṣe hmm. kò yẹ ká sọ pé ẹnìkan mú muslim wá ẹnìkan mú christian wá àbẹ̀fẹ̀ hmm. kò yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ bá ti wà ìfẹ́ ní òsì kórìlẹ̀-èdè fi bàjẹ́ ìfẹ́ bá ti wà gbogbo nǹkan á work well márèjì yẹn dẹ̀ lọ dáadáa ìdùnnú wà ń bẹ ayọ̀ wà ń bẹ ilé mùsùlùmí ilé tó dáa ni kìrìsìtẹ́nì náà ilé tó dáa ni tò ní opinion tèmi kò yẹ ká máa discriminate. ẹ ṣe àdúpẹ́ mà àmì ẹ já máa ṣe ní àlàfíbọ̀ ah. Abímbọ́lá Fáṣọlá Ògúnlẹ́yẹ láti ìlú London wọ́n ní alájà ni àwọn wọ́n ní Kristẹni sì ni ọkọ àwọn wọ́n ní àwọn ti ṣe ìgbéyàwó fún odidi ọgbọ̀n ọdún thirty years gbáko wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn is a non-issue mm. bí wọ́n ṣe kọ́nu. lórí Facebook Prince Olúfẹ́mi ó. Oh wọ́n pé n tó ṣe pàtàkì jùlọ ni àgbọ́yé láàrin olólùfẹ́ méjì. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ mandela mandela láti jerusalem ẹ káàbọ̀. shalom shalom o. Shabat shabbat shalom. shalom o. kàkà àgọ́jọ́ mẹ́ta. ìjàre. àmọ́ràn tẹ àmọ́ràn tẹ nínú fọkùnrin àti obìnrin ni kíkọ́ wo fámìlì bíi tán tán lọ tán lọ sí mímì ni pé agbẹ́sìn àgbẹ̀ lórí jura wa agbẹ́sìn lórí jura wa lọ agbẹ̀sìn jura wa lọ. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni ẹ torí obìnrin wàá fẹ́ lọ márì ìdílé tó wá fi wà fámílì ọkọ níbẹ̀ pé wọ́n ṣe gba ẹ̀ pé ó pọ̀ gan-an ni tó dẹ̀ kírísẹ̀ lòun fẹ́ mẹ́sẹ̀ kírísẹ̀ ni òun ló hmm. ajá mọ̀ tèmi kó mọ̀ wulẹ̀ lọ torí kò ló máa dé bẹ́ẹ̀ wọ́n máa ní problem sotiye kò dá máa ní problem bẹ́ẹ̀ hmm. wọn ò ní gbàjẹ́ rárá ọ̀dọ́ fún àwọn fámìlì kò wò tíṣòro ń ti wọn ní kò kò sí irú àbúrò wa sì ní gbogbo wọn báyìí mo bẹ̀rẹ̀ pé mo kì nà án náà fẹ́ wọn ò hmm. tó rẹ̀ kan ní níbẹ̀ hmm. ṣe yẹ wọn tó rẹ̀ kan láàrin níbẹ̀ nítorí àwọn tó bẹ̀ ọ̀pọ̀ nàìjíríà wọn ṣe gbẹ̀sùn lórí náà ló yá pẹ̀lú níbẹ̀ àwọn ibà yìí ṣe ẹ̀sìn tó wọ̀ wọn kò tó kàn wọn tó bá jà kò tó kàn lọ ṣe àlùwà làwọn ilẹ̀ ayé ṣàdúrà tiwọn ni wọn tó bá hmm. di ìgbà níbi ìjọ ṣàwátà wọn kíjẹ́ wọn arábìnrin India China nígbà míì àwọn máa ṣẹlẹ̀ tí wọ́n bá máa lù káàkiri máa ṣe ipò wọ́n wúwo ẹ̀bọ̀dì ní ní ìrànbọ̀ mẹ́tálítì wọn náà jẹ́ ẹ̀kọ́ lọ́n ṣáájú àti pẹ́ẹ́tì lé ní orí kọ́ lọ́n gbà wá rí ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ àdókòjà rẹ̀ ní ẹgbẹ́ lọ́rùn ṣé ọjà kí. sẹ́mi ni mo sọ̀rọ̀ ni àbí Mandela ó ní gbogbo ẹ̀ mọ̀ ní ẹgbẹ́ lórí wọn gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pé ẹ gbẹ́sẹ̀ lé orí. ẹ ẹ wò ó tàbí ṣùgbọ́n kankan ò sí nbẹ yín tá àmọ̀ la àmọ̀ èèyàn tó bá ń sin gbà kò ní owó lọ́wọ́ o kò lówó lọ́wọ́ o ìwádìí fi yé ni wípé àwọn èèyàn tí wọ́n ṣerúfẹ́ nǹkan tá à ń sọ yìí hmm. nínú ìwádìí ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ wípé wọ́n ní ìdojúkọ kan tàbí kejì hmm. inú wa ó dùn náà àwọn tó bá jẹ́ pé wọ́n ń bẹ nínú irúfẹ́ ipò yìí mm. tí wọ́n sì ní ìdojúkọ kan tàbí kejì àwọn ti mọ bó ṣe rí ẹ jẹ́ kán pè wá bó ṣe máyọ̀ wá ń bì kan kán sọ fún wa ó mú kòókù wá ń bò mí ẹ jẹ́ kán sọ fún wa àwọn tí wọ́n bá fẹ́ ṣe àwọn nǹkan tí wọ́n ń láti gbaradì sílẹ̀ mm. kó fi jẹ́ pé kò ní mú àbámọ̀ kankan wá mm. táyé pé kò sí ọ̀nà àbáyọ mọ́ o ntọ́lọ́ ń kádàrà tó kọ mọ́ wa nù kán mọ ọ̀nà tí wọ́n gbà tí wọ́n tọ̀ tí òfin ní mú àbámọ̀ wá fún wọn àwọn tí wọ́n ń bẹ nínú rẹ̀ ẹ jẹ́ ṣàlàyé fún wa àwọn nǹkan tí máa ń fa kùdé nù rẹ̀ gangan yóò wù wá ká gbọ́ yóò wù wá ká gbọ́ hello. hello. hello ẹ ti wà ń bẹ̀ o. Hmm. hello bí ènìyàn bá lò káfẹ́ lómi láǹfààní ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. yes orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń bá wa sọ̀rọ̀. Hmm. wahab ló ń sọ̀rọ̀ ní ẹni láti ìdí ààrẹ. wahab láti ìdí ààrẹ rẹ. bẹ́ẹ̀ ni sà. tó ọ̀rọ̀ rẹ o. ṣé rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ó yíra wa jura wa lọ. Hmm. yé ṣe rí gẹ́gẹ́ bí ìrírí ìrìnsè wáyé nìsín inú ẹ̀sìn tèmi wà mo gbàgbọ́ yí ẹ̀ ó dẹ̀ yé mi dáadáa ṣùgbọ́n tí èèyàn bá lọ fẹ́ ni ẹlẹ́sìn kejì pàápàá jùlọ lásìkò tá a obìnrin ló lọ́mọ oye ṣé nígbà tí tèmi jẹ́ ní ẹ̀sìn tèmi tèmi dẹ̀rẹ́ tí mo fọmọ sílẹ̀ tó jẹ́ pé ìdí ẹ̀sìn tí obìnrin ni obìnrin kó àwọn ọmọ lọ oye àgbọ́yé ò ní sí láàrin ohun tèmi mọ̀ tó wà òkè ni pé kí ẹlẹ́sìn mùsùlùmí tó gbàgbọ́ yí ẹ̀sìn rẹ̀ kó fẹ́ lẹ́sìn ara rẹ̀ mm. kí sì sẹ́yìn náà gba gbọ́ àgbẹ̀ nísìn mo lè wá nílé kí ìyàwó mi ló ń lọ sóòru inú mi ò ní dùn ń sí kó wá fèmí nìkan lẹ̀ sílé mm. pé àsìkò tá a ti wáyé ní ìsìn àsìkò tó gbẹgẹ́ ni. Mm. ẹ̀yin lọ mọlúdì sá ẹ̀yin lọ tajud. mo máa ń lọ tajud dáadáa. bẹ́yìn bá lọ ẹ̀ ní fi wọ́n lẹ̀ nulẹ̀. Ah, ní ta máa ṣe kájọ máa ṣe ni kágbẹ́yé lójó wà kí èso lè wò láàrin wa àtàwọn ọmọ. tẹ bá jọ jẹ́ mùsùlùmí náà tẹ lọ tàjúdù tí ọ̀tẹ̀lẹ̀ yín kọ́. Ah, mọ á sì mọ̀ pé nǹkan kan ló kọ́ sí ẹ. Ah. Hmm. ẹ ṣe gan ni àdó pẹ́sà. hello hello ẹ káàárọ̀ yes ẹ káàárọ̀ ẹ lẹ́sà orúkọ yín àti tẹ̀ tí bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ dárúkọ yín àfàyè lẹ̀ o. orúkọ mi ni musa adéríṣọlá láti mr abu olúṣọlá eh, látòrílẹ̀-èdè spain. ètò tẹnuwa láàárọ̀ yìí hmm. bẹ́ẹ̀ni ètò tẹnuwa ètò tẹnuwa láàárọ̀ yìí ètò tí ó lágbára ni tí ọ̀pọ̀lọpọ̀ tí rè lójúkọ lóòótọ́ ni. Hmm. Hmm. ní ojú ìwòye tèmi gẹ́gẹ́ báwọn kan ṣe sọ síwájú kí christian kò fẹ́ christian kí muslim kò fẹ́ muslim èmi àmì gẹ́gẹ́ bí èèyàn kan mi discriminate any religion mo ní àwọn christian lèmi mo ní àìmọye ọ̀rẹ́ tó jẹ́ muslim àdúrà muslim nígbà àdúrà hmm. christian nígbà nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyí pé tí ìdílé méjì yẹn bá ti tó bá ti wà papọ̀ hmm. níbo làwọn ọmọ máa máa lọ for instance ká fi eh, ẹ̀yin jẹ́ orí madam doctor àwọn jẹ́ ọrùn hmm. ká fi ṣe sample gẹ́gẹ́ bíi ọkọ àtìyàwó yàtọ̀ rò lórí afẹ́fẹ́ mm. ok ẹ wá bímọ àpẹẹrẹ ni o ẹ wá bímọ ṣé tí ẹ bá ń kó ọmọ yín ní orí ọyá mọ́ọ̀sì yá lè rí ṣé inú inú ọrùn kí lè máa dùn. ẹ sà èyí tí ẹ ń gbìyànjú láti sọ ni pé ìgbà tọ́mọ bá ti wọ̀ ọ́ irú ẹ̀sìn wo gan làwọn ọmọ mọ̀ ọ́ ṣe ibo ni wọ́n yà sí ìtọ́ fa ìṣòro nù kí n tó máa fa ìṣúná ibi tó mo bá lè lọ láti kékeré ìjẹ̀lú máa mọ̀ hmm. ibi tó ibi tó máa mọ̀ nìyẹn hmm. so inú èké jẹ́ mi kí bí yòó ní gùn so ẹgbẹ́ kí. Mr. Abu. hello. kí kábíyèsí ẹ jẹ́ ń ah, béèrè béèrè kan lọ́wọ́ yín sá ibi tó bá ti wá di dandan tí obìnrin tó jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ àbẹ́lẹ́sìn mùsùlùmí tó ti nífẹ̀ẹ́ ọkùnrin tó jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ àbẹ́lẹ́sìn mùsùlùmí dénúdénú eh, ìgbésẹ̀ wo àbímọ̀ràn wo lẹ ní fúnrúfẹ́ wọn tó dẹ̀ wò pé tó jẹ́ pé kò sí gbogbo àmúyẹ tí ń bẹ lára ẹni ló nífẹ̀ẹ́ ah. pátápátá kò tún wá rẹ́lòmíì tó wù mọ́. ìṣesí ẹ wù ú ó ìrìn àjò ẹ wù ó ti dé ti kírísítẹ̀ míì náà. èyí ò tún wá kéré ká gbàgbọ́ pé ọlọ́run wọn pọ̀. tó bá ṣẹlẹ̀ báyìí ó sì dàbí pé ọkọ òun ni tóun fẹ́ lọ bá gẹ́gẹ́ bí ẹ̀ sáńtúbẹ̀ ṣe sọ muslim ni òun jẹ́ christian tó ti mọ̀ wípé ẹni tí ìfẹ́ òun wà lọ́dọ̀ ẹ̀ ni muslim kó ti rẹ́dà ti ṣe muslim jẹ́. Hmm. ó rẹ́dì láti yí ẹ̀sìn padà ó ti rẹ́dì tó yẹ muslim ló fẹ́ ṣe. ọ̀dà máa gbọ́ eh. ẹ ṣe ń jẹ ẹ ṣe ń jẹ lọ ẹ ṣe láti spain sórí bí mo ṣe ń sọ tí mo fi hmm. ṣàpẹẹrẹ ká tó na ọ̀rọ̀ yẹn sórí afẹ́fẹ́ bí wọ́n ṣe jẹ́ mùsùlùmí tẹ́mi jẹ́ christian ó rọ ọkùnrin míì lọ́rùn láti fẹ́ christian gẹ́gẹ́ bí mùsùlùmí hmm. tí ò sì ní sí ìnira nípa dandan ni kò ṣẹ̀sìn mi. a ti rí àwọn kan gan tó jẹ́ pé wọ́n fẹ́ eh, ẹlẹ́sìn tí wọ́n fẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ tí wọ́n sì yọ̀ǹda pé mọ̀ ń ṣẹ̀sìn rẹ̀ náà ni mò ń sọ pé wọ́n yọ̀ǹda a sì rí mùsùlùmí tó fẹ́ ẹlẹ́sìn a sì rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó fẹ́ ẹlẹ́sìn mùsùlùmí lóbìnrin tó sì yọ̀ǹda pé máa kírun rẹ̀ lọ. máa kírun rẹ̀ lọ nígbà tí àgbọ̀yé tó bá ti wà àmọ́ yín tí wọ́n sọ yìí náà kò ṣeé fojú fo nípa ti tàwọn ọmọ ọ̀rọ̀ ọmọ. ọmọ yà síbi ẹ̀sìn tí bàbá bá darí ẹ̀rọ ẹsẹ̀ rẹ̀ kọ tó bá yá tọmọ bá máa fi pé etí yẹ̀sẹ̀ ọmọ mẹ̀ tí ó múnú méjèèjì. ẹ máa rí bẹ́ẹ̀ mọ́. Ah. hello. hello. ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ rọra mà ẹ rọra sà lọ́tọ̀ ẹ kú iṣẹ́. yes ma aunty. ìyá àti adéjúmọ̀ láti ìlú ọ̀yọ́. ẹ ṣe ma. Hmm. èmi ni mò ń pè yín. yes ma. ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó rọrùn torí bí kálukú ṣe mú ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀sìn nínú ilé mi tí ẹ̀sìn mi bá wọlé wá bá ó darapọ̀ mọ́ òní mm. máa fi rọrùn ṣùgbọ́n ìmí soft mind ni wọ́n ní pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀ma. à ń gbọ́ yẹn wà ń bẹ̀. soft mind lẹ́nu mi fi mú ẹ̀sìn ó jẹ́ kó rọrùn máa ṣe tiẹ̀ kí mi náà máa ṣe tèmi mm. but kílọ̀sì tí ń bẹ́ẹ̀ náà nígbà tí ọmọ bá wọ̀ ọ́ onímọ̀ sábà dá wàhálà lẹ̀ mhm. obìnrin ní ọmọ ọmọ máa ń mojú gẹ́gẹ́ bíi pé àwa ni wọ́n mọ la mọ ìtaba láwa pẹ̀lú wọn ju àwọn mm. ọkọ wa lọ mm. ìdí náà tó fi jẹ́ pé tí o bá wọlé mùsùlùmí rẹ́dì láti ṣe Islam tí o bá fẹ́ kìrìsìtẹ́nì ó máa jẹ́ ọ̀rọ̀ ọ̀jọ̀ títí alájà tán pè láti kájọlà inú mi dùn bọ́n ṣe sọ tó jẹ́ hmm. ọ̀rọ̀ fún wọn bọ́n ṣe ní àwọn rí gbogbo ayọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n darapọ̀ pátápátá. wọ́n ti make up mind wọn ká tó wọ bẹ̀. wọ́n ti make up mind wọn very good doctor ẹ ṣe wọ́n hmm. ti wípé mo fẹ́ lọ fẹ́ mùsùlùmí màá dẹ̀ ṣe islam ni hmm. ṣùgbọ́n mo fẹ́ lọ fẹ́ mùsùlùmí yọ̀ǹda fún mi kí ah, ó máa rí bákan màá sá ó máa rí bákan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún àwọn tó ń fẹ́ bẹ̀rẹ̀ ìdílé ọlọ́run ó ràn kálukú lọ́wọ́ láti. n tẹ́ gbìyànjú láti sọ ni pé béèyàn bá jóbìnrin ibi tó bá ti fẹ́ lọ darapọ̀ pẹ̀lú wọn kó ti pinnu lọ́kàn rẹ̀ pé òun lọ òun lọ láìsòro lóró òun ó sì lọ bá wọn ṣe tí wọ́n ń ṣe. ọlọ́run á dẹ̀ bá wọn ṣe tó bá ti lẹ́mìí tẹ̀ ó máa mm. rọrùn mm. ẹ ṣé mm. ẹ kú iṣẹ́ ọlọ́run á pẹ̀lú ẹ ṣé. Thank you. fẹ́ mi súnmọ́ mi pamọ́ mi. ṣe àánú mọ́mì Ẹniọlá ní Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ní tọ́pìkì tá a mú wá láàárọ̀ yìí wọ́n ló lágbára gan o àwọn tí ẹ̀ ń sọ fún wa nínú ìrírí wọn lábẹ́ aṣọ ń bí mm. wọ́n ní àwọn náà báwọn ṣe wà ẹlẹ́sìn Kristẹni làwọn ẹni Ọlọ́run sì ká dára pé káwọn ń fẹ́ wọ́n ní wọ́n jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí kódà aláàjì ni wọ́n mm. wọ́n ní ṣùgbọ́n lára àwọn ibi tí a fojú sí mm-hmm. tó sì jẹ́ pé ìṣòro máa ń gbabẹ̀ wọlé ó ní bí àwọn èèyàn tó bá tún rọ̀gbà yí wọn ká o yàtọ̀ sí àwọn mọ̀lẹ́bí wọ́n ní irú tàwọn ń sìn wọ́n ní irú tàwọn ń sìn ọkọ wọn tí wọ́n jẹ́ lẹ́sìn mùsùlùmí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn tí wọ́n jọ ṣe kékeré àtàwọn tí wọ́n jẹ́ àfa wọ́n nígbà wọn gbọ́ pé kìrìsìtẹ́nì lọ́fẹ́ tí wọ́n tún wá gbọ́ kọ́ ọmọ àwọn tọ́mọ gba ó kọ mùsùlùmí tó tún gba ti kìrìsìtẹ́nì <laughs> <laughs> ọ̀dà o. wọ́n kàn máa pèrè èèyàn pé eh. dáúdà ah, ah. ìwọ ìwọ ọ̀gá ah, o wọ́n sì wà gbòòrò sí ọ̀ǹdì náà wọ́n gba ṣòkòtò ń di àbí o eh, bó ṣe wà ń líkì bẹ́ẹ̀ ló wà ń hmm. bẹ́ẹ̀ àwọn náà tí wọ́n mọ̀ pé hmm, jọ́ọ̀nù ẹnu <laughs> ẹ kó ètò ètò ni o akọ́ládé aláàgọ́ ló ń pè láti small bit poly ẹ̀dẹ̀ ọ̀ṣun state. Ah, ẹ káàbọ̀ sá ẹ̀sọ́ àdírẹ́sì yín délédélé. ó gbàgbọ́ sẹ́yìn sọ láàárọ̀ yìí pé hmm. nǹkan lánàá ni. Eh. Ah. mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan ẹ̀yin àtàwọn tá à ń gbọ́ yín àti káàkiri gbogbo nàìjíríà àti gbogbo àgbáyé gan ta ló gbọ́njọ́ náà lọ́nà wa. Hmm. kò sí o ẹ ti dáhùn dáhùn tẹ ẹ fún mi ó sì dùn mọ́ mi nínú hmm. ọlọ́run ti sọ mi gbọ́dọ̀ pé lákùndé inú kò wà tá a bá fẹ́ kọ́ dàrú hmm. ọlọ́run wa ní agbára wa gbé ìgbé ìfẹ́ ní ayé tá a bá ní pé agbọ́njọ ọlọ́run lọ tí a mú ibi tá a dà pọ̀ yọ̀ọ̀yọ̀ rẹ̀ lọ́jọ́ lọ́jọ́ wájú hmm. bí ọ̀yọ́ látara ọkọ àtìyàwó yọ̀ọ̀yọ̀ látara àwọn ọmọ hmm. bí ọ̀yọ́ lẹ̀ ń ṣe ju bàbá ń ṣe ju ìyá tí a bá kú tán yọ̀ọ̀yọ̀ lẹ̀ kọ́ dàrú ẹ kí a gbọ́ ọlọ́run ọba jẹ́ dáadáa bí mùsùlùmí ọ gbọ́ ìsìláàmù rẹ̀ yé dáadáa bí mọ́sálàmù rẹ̀ mọ́lá bí kìrìsìtẹ́nì ọ gbọ́ ìsìn rẹ̀ yé dáadáa kọ́mítì lámùrúmọ́lá ìlà àfi lè rí ìjọba ọlọ́run wọ̀ hmm. gbogbo ń tàǹtí láyé yìí à ń pèpè àfún ọ̀run ni o bá a bá ti tẹ̀ láti ọlọ́run sí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ wọn ṣe ní dáràjà ni wọ́n ṣe ní pósì láṣẹ ní ráǹkì sílọ́run ṣùgbọ́n tí wọ́n ní ẹ̀yìn dàrúgbù ẹ̀pọ̀ ẹ̀yìn kọ́kọ́ ni wọ́n máa ń lọ jọ́ọ̀jì lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́kọ́ ni wọ́n máa ń lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ń ṣe kí ni ìbọn ọ̀rọ̀ ara rẹ̀ jẹ́ mi kò gbé ọ̀rọ̀ òdìbò ká mọ̀ sọ̀hún. ẹ ṣeun kí ẹ lọ sí kí bí ọ lọ sí bí. lákòóbì ní kò Akọ́ládé alágolo láti ẹ̀dẹ̀ ẹgbẹ́ èkó. ọ̀dà ẹ ṣe àdópẹ́ ẹ rí i pé asọ́nà pé tó bá kọjú sẹ́nìkan èyí ló kọ sẹ́lòmíì nínú gangan mm. ah, ibi kíní ìwà dé báyìí ń wà interesting bí àṣà àwọn olóyìnbó. adé ẹ̀kọ́ ọ̀pẹ́yẹmí ọkọ̀ọ̀kan. jẹ́ àgbà pé ẹ̀ ló ẹ̀ káàárọ̀ ẹlẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. ẹ lẹsà gbẹdà balógun rèé o. àrẹ amúlùdùn kan fàtà ẹ ra sa mm-hmm. ẹ ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ uh, mama jp àti alhaji pé kí ni ìpìlẹ̀ ṣe é ṣe gan. ẹ ń bi wá. bẹ́ẹ̀ ni. wọn ò rùn wọn bí ọ léèrè. orí ìwọ ni àbí. dá wọn ló. orí ìwọ ni àbí. ọkùnrin ní sàn béèrè béèrè. ẹ èmi rò pé ìfẹ́ òun ló yẹ kó jẹ́ ìpìlẹ̀ sìn ìpìlẹ̀ sìn gangan gangan. tí ìfẹ́ bá wà láàrin gbogbo wa pátápátá mi rò pé ó yẹ ká ní ẹlẹ́yàmẹ̀yà. oúnjẹ tó gbé kaná ti fẹ́ jóná àpíà. àgọ́ yín balùwẹ̀ ló gbẹ̀gà tẹ̀síwájú. so tífẹ̀ bá wà a rí i pé kò ní sí wàhálà irú ẹ̀sìn kẹsì téèyàn bá máa sìn. Hmm. ẹ jọ ṣé ọmọ babaláwo kò wá ní lọ́kọ báyìí hmm. àbọ̀mọ onífá kò ní lọ́kọ tó hmm. tábà sọ pé christian gbọ́dọ̀ fẹ́ christian muslim gbọ́dọ̀ fẹ́ muslim ṣé àti ìwà rí ọmọ pásítọ̀ àti pásítọ̀ tán fẹ́ra wọn tó hmm. yẹ pé wọ́n lóṣù mẹ́ta sí ìgbéyàwó yẹn túká àwádìí ọmọ ìmáàmù àti ìmáàmù wọ́n fẹ́ra wọn tó jẹ́ pé nítorí pé bàbá mi ẹlẹ́sìn mùsùlùmí ni dandandan ọmọ mi náà gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ni tó jẹ́ pé marriage no dey work. Hmm. ó dà kí wàá ní. èmi ò èmi ò rí pé ẹ̀sìn kan wà tó yẹ pé ká máa sọ pé lágbájọ́ ìgbọ́dọ̀ fẹ́ tàbí ká máa dò gbọ́dọ̀ fẹ́ so ìfẹ́ yẹn ló ṣe kókó àti ìpìlẹ̀ tẹ́tà bá jọ fi pilẹ̀ ṣé àwọn tó ń fúnra wọn ní ẹrù tó ń kẹ́rù ìlérí kọ́fà sínú ẹrù wọn balógun àti yọ̀ǹda yẹn wà máa lọ ẹ wà máa lọ ẹ wà máa lọ. ó dàbọ̀. ọjọ́ ti lọ àsìkò tí kó wọn pàpà mọ́ra ọ̀nàrẹ́bù akínbọ́lá láti wọ̀dún àníjọba àbílẹ̀ olúyọ̀lé ẹ ṣé gan ni a rí ọwọ́ yín ìyá wa adébọ́lá láti orílẹ̀-èdè amẹ́ríkà mórí àtẹ̀jíṣẹ́ wọn wọ́n ní orí àti ọrùn wọ́n ní àwọn ò rí nǹkan tó burú bẹ́ẹ̀ pé kí ẹlẹ́sìn méjèèjì fẹ́ra wọn wọ́n ní ìgbàgbọ́ ni bàbá tó bí àwọn lọ́mọ wọ́n ní mùsùlùmí sì ni ìdílé ìyá wọn mm. wọ́n ní àwọn méjèèjì wọ́n wà papọ̀ fún ọdún mẹ́ta ó lé ní àádọ́ta mm. fifty three years mm, ni wọ́n fi fẹ́ra wọn kó tó di wípé ọlọ́run pè wọ́n sọ́dọ̀ wọ́n ní ní ti àwọn ò àwọn ò rí nǹkan kan tó burú bẹ́ẹ̀ mọ́mí ẹni ọlá ní Chicago wọ́n lòún fi ọ̀rọ̀ àwọn rẹ́rìn-ín wọ́n ní wọ́n nu o ah, ah, ọlọ́run nu o wọ́n nu o ọlọ́run nu o. bóyá bóyá mo fẹ́ yín lásìkò ìgbà náà ni o ah, mi tún wá sí afọ̀rọ̀ wọn rẹ mi tó bẹ́ẹ̀ o. wọ́n kọ́kọ́ ti láwọn dì sóun rẹ̀ ṣùgbọ́n wọ́n lè dì sóun rẹ̀. wọ́n ṣe máa dájọ́ báwọn. ọjọ́ ti lọ àsìkò ti kó wọn papá mọ́ra. àwọn àfidàrin àjò ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́nu ọ̀nà ẹ wò sùn obi lọ́wọ́ tẹ̀sí ìjọ wà àfidàrin àjò ẹ̀yin kankan. bó o bá tiẹ̀ mọ̀ àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ó ti mm, jẹyọ láàárọ̀ yìí ó ti jẹyọ láàárọ̀ yìí tó jẹ́ pé àwọn tó bá jẹ́ pé dandan ni fún láti ṣe mm-hmm. a pé dandan dandan kẹ́ ẹ ṣe o mm, ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí bá mọ̀ pé kò sí ọ̀nà àbáyọ fún yín àbí dandan kẹ́ ẹ ṣe àwọn nǹkan kan ti jẹyọ tó yẹ pé ẹ gbọ́dọ̀ ní lọ́kàn àwọn nǹkan kan ti jẹyọ tẹ́ ẹ gbọ́dọ̀ gbé ń gbèsè tí ó sì jẹ́ pé tó bá padà ṣẹlẹ̀ kò ní ṣàjòjì sí yín mọ́. tó sì jẹ́ pé a mọ̀ pé pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run ní jẹ́ kẹ́ kábàámọ̀ rẹ̀ àwọn tí wọ́n ti wà lẹ́nu rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ̀ ìdílé yín kò ní forí sọta hmm. ọlọ́run ó bá yín gbé ọlọ́tẹ́ gbàṣà tó jẹ́ kí gbogbo ohun gbogbo kó simple tíyàwó ó fi jẹ́ kó ohun gbogbo kó simple kó soft iná lẹ ti gbọ́ yẹn ní ìmọ̀ràn táwọn èèyàn wáyé pé ah, ah, gbogbo ẹ̀ náà kọ́ ló máa ń gbóná wọ́n wà ló borí ibùn kálukú bá ṣe mú kokoko sí. gbogbo ẹ̀yin hmm. onífìlà dáde fìlà fìlà dáde mi ẹ jọ ẹ mọ ẹ mọ ẹ mọ ẹ mọ ẹ mọ ẹ̀yin àǹtí àti mọ́mì tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ ẹ mọ lọ́mọ kólólò báwọn hmm. ẹ mọ pọ̀pọ̀ púpọ̀ sínú ẹrù dáàdì mọ́ o ẹ mọ set àwọn dáàdì ah. up mọ́ o ẹ̀yin dáàd dádì náà tán sì ń gbé tán bá yín pákéjì gbogbo tí o ṣe kínní ẹ má lò mọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin ọlọ́run ni yín. bẹ́ẹ̀ bá ti ẹ̀ lo ẹ má lò ní tí wọ́n bá fún yín ah, irú màmá búkú wo wá nù ah, ẹ má lò kankan ẹ má lò kankan ẹ ah, má lò kankan ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ṣe kínní kan lẹ́ẹ̀kan tó yẹ̀ bá ṣe mọ́ ojú rẹ̀ náà wọ́n tún máa fi wò ẹ má lò kankan mọ́ ni oh. ẹ pè ìyàwó yín jókòó ká ẹ jẹ́wọ́ ara yín ká ẹ pẹ́ ti ṣàṣìṣe sẹ́yìn o ẹ sì fẹ́ mọ̀ ṣe dáadáa lọ ká máa fi eléyìí ṣe lọ láàárọ̀ oníyàn ṣe hàn lọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ bá wà fẹ́ jẹ́ gbogbo yín pátápátá òun la kígbe ṣeun púpọ̀ ẹ mọ̀ kó àìbínú mú ìwá akínsọjá àpíà ó lámójú ẹ̀rọ náà ló tún wà nídìí ẹ̀rọ ayélujára aláṣekáyé láàárọ̀ ìtẹ́ẹ̀fi láǹfààní láti gbọ́ wa wò wá tí ẹ sì gbádùn ètò múléró lóko àwọn èèyàn wa ní àwọn èèyàn wa lọ́hùn bẹ̀rẹ̀ látòrí Tolú àti Jídé tí wọ́n ń bẹ lẹ́nu lóró Ṣọlá Tẹ̀là òun Adékòǹgà nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà lápá ibi tá a wà yìí àti ní àwọn ibi tí ẹ̀rọ alátagbà wa wà gbogbo yín pátápátá òun náà la kí mhm. wípé ẹ ṣeun púpọ̀ púpọ̀ ẹ tún kó àtìlẹyìn wa fún tèmi Waheed Akitayo ńlọkọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà a lọ lọ́sẹ̀ yìí pẹ̀lú àṣẹ ọlọ́run a tún padà wá tó bá di ní ọjọ́ mẹ́jọ ẹ má gbàgbé fún gbogbo tẹ́ ẹ bá ní sọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdílé ni o kì í ṣe mọ́ra kẹ̀kẹ́ bọ́dísì rẹ̀ bàjẹ́ ẹ mọ gbàgbé ẹrù mi sẹ́yìn mi kra àbí mọ gbàgbé ẹrù mi ẹ̀yìn mi kra mọ sasọ wọn ká sọ mi lọ kínní kankan àwọn tó bá jọmọ bá àbí àbí kínní kan ebi ń pa mi kò tí jẹun. ọmọ mi owó iléèwé <laughs> amélòó lára tiwa náà ẹrú àti ẹ̀bà mi nígbà lómi ìbáwá ti sọ̀rọ̀ tilẹ̀kùn ló dá bó ẹkún pẹ́ ẹ ńgbà tí ó bá àbáyọrí rẹ̀ ní ẹ dákun mélòó náà lórí mélòó lórí mélòó gan lọ́rùn ẹ ṣàánú wa ah. ẹ zero zero zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen ojú òpó tó lu já sí ọ̀dọ̀ orinu. ojú òpó tó lu já ọ̀dọ̀ ọ̀run zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seventy six five six two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five ní ẹ fi pè wá ọjọ́ monday aago méjì sí aago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́rú wednesday méjì àbọ̀sà aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ fi lè fojú rinjú pẹ̀lú wa ẹ ti pè wá lẹ̀ o tá a ti sọ pé à ń retí yín fáwọn tí ìlẹ̀ lọ. bírò la fi ń pè o bẹ́ẹ̀ bá fẹ́ kí ọrùn òpin ti yín mọ́ ah. ẹ tètè sọ ọ́lẹ̀ báyìí yóò lè kọ́ ọ́lẹ̀. mo ọgbọ́n ti ń wí nítẹ̀mí ń wí kọ́ òun o tí mo sọ ni pé eh. àwa gan-an. ẹ já mọ́ o pẹ̀lú àṣẹ ọlọ́run bá bàdé báyìí lọ́jọ́ mẹ́jọ àní báyìí ní ìbànújẹ́ àwa náà sì ní í fi ìbànújẹ́ wá sórí ètò lọ́jọ́ mẹ́jọ kàchíà lọ́jọ́ mẹ́jọ. ọ̀dà kò burú káfíńrẹ́ pàdé níjọ́ mẹ́jọ láṣẹ lẹ́dùá dr olùtayọ̀ falẹ́tì yèyé agbẹ́dẹ́gbẹ́yọ ẹ̀jẹ̀ á tó pàdé lórí ìròyìn ajá àbálẹ̀ tuntun ń bọ̀ o. ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni òun tójú olóko bá rí o nítorí ògo ni ṣèbí nítorí. ìkànnì kí ni so Fresh FM nìbàdàn uncle dentist can be cavities and how colgate take they protect my teeth from cavities Say they use comfort? no dear Now, hold for teeth they cause most tooth pain will be cavity but if you use colgate maximum cavity protection take brush every day the confirmed formula go help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay time don't reach to upgrade to the world's most chosen toothpaste colgate Because colgate locks calcium in yes cavities out! and the nigerian dental association they recommend colgate when Fumi found her glow sim after months of searching, she quickly recharged and the unexpected started happening. Every time she recharges, she gets knocked out with 22 times bonus. Oh, we are sorry now. <laughs> oh, please, I can't keep up. It's a glow thing because you get knocked out with 22 times bonus on every recharge. Be like Fumi, dial star 777 hash today to subscribe. Glow Unlimited. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, na hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula go help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now the Nigerian Dental Association, they recommend Colgate. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà.